ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدع وكل بدعة ضلالة يقول نبيكم صلى الله عليه وسلم من غشنا فليس منا gíṣù a máa túmọ̀ ìdọ̀tí n sì máa túmọ̀ kéèyàn kọ́sọ̀ bá ìbàjẹ́ ó tún lè túmọ̀ kéèyàn ṣàfihàn òdìkejì ohun tí ń bẹ lẹ́bi tọ́tún lè túmọ̀ ìjàmbá ó sì lè túmọ̀ ẹ̀gàn àti àdì ọ̀kan ẹ̀kú sí ọmọnìkejì. gíṣù ó lè túmọ̀ àkọ́kọ́ òkùnkùn àti parí òkùn bákan náà tó máa túmọ̀ ìkánjú. ìbádàlá ìtumọ̀ gbé tẹ́fún lọ́gbìn ní gíṣù òun náà ní kìíyá náà tún mọ́ni ìdá àárọ̀fà àǹkàr. ìṣèjàmbá fún ẹni tó ṣe pé tóun náà bá mọ ọdún yẹn ṣe fóun ẹ̀mí rẹ̀ ọkọ̀. oríṣiríṣi ọ̀nà òun ni gíṣù àmàwáyé ó ní àwòrán oríṣiríṣi. gíṣù dápẹ́ níjàmbá yìí ó lè jẹ́ gíṣù kọ́ìbẹ̀ èyí tó tinú ẹ̀mí wá òun náà ni wọ́n ń pè ní nífàkù kéèyàn fi itọ́ dúdú sínú kó dùn funfun jáde eléyìí a máa gbọ́ àlàyé yẹn yé ní ọjọ́ kan tí wọ́n lá nẹ́bí sallallahu alaihi wasallam sọ yìí pé kẹ́nìkan dìde pẹ̀lú mi nú yín ṣùgbọ́n ẹni tí wọ́n bá dìde pẹ̀lú mi yẹn kò gbọ́dọ̀ sínú ọkàn rẹ̀ mí nà lọ́wọ́ sí mi kọ́ ló dàrọ̀ ìhun ọmọ bí ọmọ náà gún nínú gíṣì afọwọ́ tó lẹ́kùn mọ̀sán ni radiyallahu ta'ala anhu ó lè mi ni mo dìde ń jọyàn. ríṣù ó lè jẹ́ kí yẹn jàǹbá ọlọ́run kí yẹn jàǹbá òjíṣẹ́ rẹ̀. ìyẹn ní àtúmọ̀ ayé nípa ìṣẹ̀lẹ̀ hàtì fúnra mi bàjá radiyallahu ta'ala anhu tó fi lẹ́tà rẹ̀ obìnrin kan sí mẹ́ta láti fi pe àkíyèsí wípé anabi sọlọlọ asalam fẹ́ wọ Mẹ́kà ẹ̀rí wọn afẹ kẹfì sí gbèsè gbèsè kó o ṣe jàmbá báyìí torí kò yẹ kọrọ yìí hàn ọwọ asọ jáde níjọ́ yẹ yìí pé ama inni lam af'alhu ghishan li rasulillah ewu tí mo ṣe yẹ o kì í sì pé láti fi jàmbá òjijì ọlọ́wọ́ ọba mo fi ṣe o ẹ̀rù ń bá mi nípa ọmọlẹ́bí mi tó wà ní mọ́kíà kọ́ máa jáde pé tó ti jẹ́ ọlọ́run bá wọn bẹ tìjàtìjà ọwọ́ fẹ́ bá wọn lòún fi ní kí wọ́n para mọ́. irú ẹ̀ náà ni àfọwọ́ Usman radiyallahu ta'ala anhu Affan tóun náà sọ nígbà táwọn yẹn fẹ́ máa dọ́tẹ̀ sí ọwọ́ àgbẹ̀fẹ́ èmi yẹn sẹ́ni tó yẹ kẹ́ dọ́tẹ̀ sí èmi ni mo alaihi wasallam lójú ayé rẹ̀ inú ọ̀rọ̀ tó sọ òní wọ́n la hàtà tawaffahu Allah mí ti ẹ̀jà mọ́ òjíṣẹ́ ọlọ́run tó fi jáde láyé. gíṣù ó lè jẹ́ gíṣù mùsùlùmí jíjàmbá àwọn mùsùlùmí irú èyí ọba rẹ̀ pé ya ayyuhal amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo war rasul ẹ má jàmbá ọlọ́run má jàmbá òjíṣẹ́ wọ́tẹ̀kúnú àmọ̀lẹ́ ti kún wọ́n á ń tún tàìlẹ́mọ́t. ẹ máa padà jàǹbá gba fífamá yín tẹ́yìn náà sì rí pé kèsì da. ríṣù nínú máa ní ní ẹ̀mí sí mùsùlùmí yọ sọ bíbá yìí wọlé ẹni alùjẹ́nà ni lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ìyẹn kan náà sì ní jẹ́. àfọwọ́ abdullahi ibùn amr ibùn al-aasi radiyallahu ta'ala anhuma ọwọ́ àtẹlẹ nìyẹn lọ sílé ọtọ pa rẹ̀ délé ọlọ́ọ̀sẹ̀bi ijọ́ mẹ́ta lọ́dọ̀ rẹ̀ igbó òun fẹ́ mọ bó ló ti ń sìsì ọwọ́ kọ̀fẹ́ sí rẹpẹtẹ ẹ̀yin náà sọ tí ọ̀pọ̀lọpọ̀ oru nẹ́fìlà ní gbogbo ọ̀sẹ̀ kìkì dá kọ̀ránì kíkà ní ààwẹ̀ ti tún ní kùlà. àbáwá ni a ah, ah, táàbà ní ká gbéjọ sílẹ̀ sẹ́gbẹ̀ẹ́ tèmi tèmi kẹ́fẹ́ pọ̀ ju tẹ̀ lọ. ọmọ tó gbé mi wá wá sọ fẹ́ ni ẹ fóun ti lọ báyìí. ọlọ́wọ́ bá ń sọ ń parẹ́ lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ni ṣùgbọ́n nǹkan tí mo kàn wo òun ni wípé ọ̀wọ́n yìí rọ ànì tíjọsìn mi ọ̀bá jù báyìí lọ ọ̀wọ́n yìí rọ ànì la ajidu fi nafsi li ahadin minal muslimina ghishan ọkẹ́ ìdásí pé mi mo ṣe wáyé mi ní àdì ọkẹ́ ẹkú sẹ́nikẹ́ni nínú àwọn mùsùlùmí lóyún mùsùlùmí gidi kótó ni pé yóò sùn lálẹ́ gbogbo ẹni yóò wọ́n ní dókòó. kọfẹ mi fò kótó di pé yóò gbé sùn bẹ́ẹ̀ ẹ rí afọwọ Abdullahi ibn Amr ibn al-As wá ní aa ah, ajá sí pé òun tọjú ego dépò tó dé yẹn nìyẹn nínú àwòrán gíṣì jíjà ń bá àwọn èèyàn bẹ́ẹ̀ kéèyàn tẹ àwọn èèyàn kọjá ń bá wọn nínú àwòrán rẹ̀ ó lè ṣẹlẹ̀ nínú kátàkárà irú yìí tá Nabi sallallahu alaihi wasallam tí ọwọ́ rẹ̀ ti ń tanjẹ ọwọ́ akọwọ́ bọ̀ ọwọ́ rẹ̀ bá tutù ọwọ́ adékin lójó níbẹ̀ ni òjò rọ̀ sí ni èyí wá ṣe sẹ́ẹ̀ kó yìí lójó rọ̀ sí sísàlẹ̀ àbí ẹ̀kẹ́ kó yìí lójó rọ̀ sí kẹ́ẹ̀kọ́ sókè kẹ́ẹ̀kọ́ yìí tọ́gbẹ́ sísàlẹ̀ kẹ́ẹ̀ máa sọ fáwọn yẹn pé òkè lójó rọ̀ sí o ìsàlẹ̀ sí dáadáa o ìjọ ọlọ́wọ́ wa sọ̀rọ̀ tó jẹ́ òfin àmúlò títí ayérayé pé mọ̀ọ́ṣánná wọlé ìsọ̀mìnà ẹ̀ tó bá ṣì tiwa tó jàǹbá wa kì í sara wa. jésù nínú àwọn àwòrán tí máa ń gbà wá jésù na á ti mẹ àwọn oníṣẹ́ ọwọ, àwọn ní àtún máa dọ́gbọ́n sí bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tí wọ́n wọ̀ sùn àwọn náà máa ń dọ́gbọ́n sí mi ò sọ wíwọ̀ ọlọ́lọ́mọọ́rọ́ táwọn yẹn ń wọ̀ káàkiri wọ́n ti ẹ̀tọ́ táwọn onílé epo yìí ò ti ẹ̀sẹ̀ kó mọ́ ìbínú gbáà wọ́n máa wò pé táwọn bá dẹ́sẹ̀ yìí rẹpẹtẹ àwọn á sí umra nítorí pé ila al lima baynahuma pété ẹ bá ṣe umra kẹ gbogbo ẹ ṣe si táwọn bá ti ṣe báyìí àwọn kẹ lọ parẹ́ lọ́wọ́ ni àdìsí ah, yẹyẹ ó ní ìdá nígbà tí yẹn bá jìnà sí nílá dání ọkùn ọba àjọ ní onípẹrẹgì ni àbónískéèlì ni àbónílítà ni ìwé ìtàwọn ilé kókó sí yẹn ìbínú ọlọ́wọ́ bá rọ̀ dẹ̀dẹ̀ lórí ẹ̀ ẹ̀sẹ̀ ní ńlá ni tó ṣe pé ọrùn wọ òmùrọ̀ láti gbé ọrùn wọ gbogbo àwọn ẹ̀rú téèyàn wò fóun kírun wákàtí márààrún láti gbé ọrùn sì wọ àwọn ẹ̀rọ̀mọ̀tọ́ téèyàn gbà láti lọ gbélé yẹn nítorí kó sàlàyé pé ìdá ìtúnibàtìlì kàbà ẹ̀rọ nínú òun náà ní kí sọ̀rọ̀ àyíyá òun ní ìjàmbá àwọn ẹni tí wọ́n ń ṣàkóso kí wọ́n fi ẹ̀tọ́ wọn dùn wọ́n. wọ́n kẹ̀kọ́ á kó òun náà jọ ní àdé wọn á ní mọ̀sùmọ̀ rẹ̀ ẹlòmíì lè máa lọ rí ìmọ̀lẹ̀ gẹ̀. nǹkan yẹ kí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fáwọn yẹn kí wọ́n bá ṣe kìí ṣe tìjọba nìkan òun torí tìjọba nìkan làwọn yẹn máa rí wí. kódà inú kákẹ́ kójọ láàrin àdúgbò ìgbésọ̀ abẹ́ máa ṣẹ̀dáwó tá a sọ wípé abẹ́ fi ṣe tẹ̀sí ni o àbí abẹ́ máa fi sàánú àwọn aláìní ni ẹlòmíì ó sì lọ kó o gbẹ apala irú eléyìí kì í ṣòro àìyá ni gbogbo ẹ ti ń ṣàkóso ti ń darí kẹ̀kẹ́ kọ́ wá jàǹbá arúfin àwọn ẹnìyẹn ẹ̀rí inú àwòrán ti kí ṣù máa ń gbà wá nìyẹn irú ẹ̀ lànàbí sallallahu alaihi wasallam ń sọ wípé ayyuma ra'i gasha ra'iyata ẹnì jó tó lè jẹ́ alákòóso tọ́bí ẹ̀ ṣe jàǹbá tó sàbòsí fáwọn ẹni tí ń darí fọ́ọ̀kù wa fi nàá inú náà ni ọba gbé ọkọ náà kó bẹ́ẹ̀ o torí gbogbo ìgbà tí wọ́n bá ti ń dàkọ̀ ọmọ ńlá bí àkùkù bímọ anzalallah فأولئك هم الكافرون هم الفاسقون هم الظالمون على سبيل هذا لو جيرو سبيل هذا لو أخذوا من هذا الداري táwọn èèyàn máa ní áà ah, àwọn eléyìí ọgbà ọdẹ kò jọba eléyìí o wàlláhì kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá nínú àwọn onírọ̀ gíṣù tó wà òun ni gíṣù lé azuwaj àtàwọn ìyàwó ní àwọn ẹ̀dùn máa ń tú ti àwọn ọmọ adi bọ́nìlẹ̀jà anabi gba islamu ń jọ ọ nínú àwọn nǹkan tó sọ́jọ́ yẹn náà ní pé wọ́n là ẹ má ṣe ti àwọn ọkọ yín wọ́n ti yípo padà kí ẹ wá òjíṣẹ́ ẹ ṣàlàyé eléyìí ni ìjàmbá ọkọ wí ọba ni kọjá sí ọkọ rẹ̀ ọ̀tún hábì bíi fa ẹlòmíì irú obìnrin tó gbowó aṣọ lọ́wọ́ ọkọ rẹ̀ ọ̀wá wọ aṣọ yẹn ló yẹ wù ọwọ́ awọ bóde ọwọ́ ayé gbogbo ah wọ́n máa dáwọ́ sílẹ̀ yìí sí ní dáa ala ó fi ń fa ẹ̀mí ní gíṣù ni ni ọ̀sọ́ kò ló irúfẹ́ bẹ́ẹ̀ káwọn máa ya fọ́tò lọ nínú oríṣi tọ́wọ́ rẹ̀ ni òun ní irú ẹ̀ wà òun ni bí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wá yí sí bá mi gíṣù ni wọ́n nímọ̀ nípa ẹ̀sìn wá chíǹjì ẹ̀ sí bá mi irú táwọn ọ̀dẹ̀ sọ̀rọ̀ wọn ò mọ̀ kẹ́kẹ́ nípa ẹ̀sìn wọ́n sí lọ́hùn lórí àìmọ̀kẹ́ mọ̀kẹ́ gíṣù ni ẹ̀ wá rí ìtọ́ka àwọn mùsùlùmí òun náà ni àdádálẹ̀ burúkú yìí ni wọ́n ti gbé wọn dábì sáláwí ni bí kíní yìí máa ẹ̀rí àti àzíyáda àti nọ̀kọ̀sọ́ọ̀lù àbùkù lọ́jẹ́ fẹ́sì àbùkù lọ́jẹ́ fẹ́sì ọ̀pọ̀ ọrú ìbọn bẹ̀jẹ́ ìyẹn ọbẹ̀ tí wọ́n máa ń sè tí wọ́n ń jẹ lélẹ̀ yẹn ṣùgbọ́n ní ẹ̀sì ọ̀pọ̀ ọrú mi ní ẹ̀rọ agbé tí wọ́n bá ti ní iye ewu báyìí wọ́n ní káka hóró sí i ni wọ́n bá ti lé yọ bọ̀ bẹ̀ ẹ̀sẹ̀ sí jẹ́ yá ìbádàlá ẹ̀rí gíṣù yìí nínú àbòsí lọ́wà á sọ̀rọ̀ àbò gíṣù yìí ọwọ́ nínú ẹ̀sẹ̀ gbáǹkọ́ gbé tó ṣe fi ọrùn wọ rẹ àti àwẹ̀ rẹ àti ọmọrọ rẹ ó lè rú mẹsẹ ńlá lọ́wọ́ ọ gíṣù nígbà òsè pẹ ti ń ṣe tẹ́lẹ̀ ọfẹ kó dúkìá jọ náà ni ìjẹ dúkìá àwọn èèyàn lọ́nà tí ni òun náà ni ti pè ní bíi kí kóró tí bá ti pè fún yẹn kéèyàn ẹ wá yìí ẹ lásìkò táwa wà látọjọ́ ayé àtẹbí sọlọ lọ́wọ́ àtọlá ló ti bẹ̀rẹ̀ sí hàn òun là pẹẹrẹ ọlọ́jà sáfìsì sálágọkọ ọbàjá rẹ tó tutù náà ni àdéhùn tẹ ẹ kó yìí tó tutù sókè kẹ ẹ kó yìí tí àbí ẹ kẹ kí o sì pé yìí tó tutù òun ni ó wà lókè kẹ máa gbọ́ pé tí ìsàlẹ̀ gbẹ torí bẹ́ẹ̀ mọ nǹkan ṣàlẹ ọkọlẹ ìsàbìnà yá ìbádàlá ṣẹwárí gíṣù yìí ọwọ́ àpọ̀ sí àwọn agbègbè kan púpọ̀ jù tó ṣe pé a lè mẹ́nu fún wa nínú àwọn agbègbè tá a ti máa rí àní máa ń bẹ ní mìdáàdì tiẹ̀ agbègbè ẹ̀sùn ọ̀nà tí máa ń gba wa náà ni ká mọ̀ títọ́ káwọn àfáà máa sọ wa láì ní sùn tọ́lá àwọn ti fẹ̀mí balẹ̀ lé wa lórí pẹ̀lú pati kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n sì wọ́n bá sùn dúdú fáwọn ká máa parọ́ fara ayé ká máa ta àwọn èèyàn jẹ irú ẹ̀ lọ́wọ́ máa kọjú dá àwọn kan ó sì ń jẹ́ ìbárí fáwọn náà yìí pé lima tẹ́lifíṣù nàlhàkọ́ bìlbàtìl wọ́n tẹ́tùmù nàlhàkọ́ wà á tún tà ìlànà kí ni ṣe bẹ́ẹ̀ máa dá òtítọ́ pọ̀ mọ́ bàjẹ́ bẹ́ẹ̀ máa pọ̀ dodo mọ́ ẹ̀yin náà sì mọ̀ kí ọ̀dà ẹ̀rí kì í sè nínú àwọn àyè tó wá pọ̀ sí láwùjọ ń sìn òun lẹ́ni mìdánì sàkọ̀ọ̀fà mo tún ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ mélòó mélòó ẹ̀ tó wà lọ́fíìsì tó ṣe pé sàtífíkẹ́ẹ̀tì tó ń lò kì í sóun lónìí àdéhùn ti àdè ẹni ọ̀dọ́ sì máa bá wọn náà jà ọ́ lórí ẹgbẹ́ gbogbo ọba bàbá àṣẹ tó fẹ̀yìn tán ẹ ní ìtẹ̀sọ́kọ́ gba bí owó kọjá rí láyé rẹ̀ táwọn bá lọ àbọ̀ máa pọ̀ ni. torí sàtíkẹ́tì tó fi wọ sẹ́kẹ̀ ìwé ẹ̀rí ni wọ́n fi gbà ẹ́ ìwé ẹ̀rí yẹn wọ́n kó ní. ìwọ tọrọ yẹn bá rí bẹ́ẹ̀ ọ bẹ́ẹ̀ tà kó lọ yẹ sàtíkẹ́tì yẹn dànù lọ́wọ́ asẹ́kọ́ kọ́ máa ṣiṣẹ́ míì ẹ wá wà dẹ́wò yẹn àwa sì kó mọ́ láti primary level báyìí ó fi dé secondary kátẹ níwọ̀ ráyè sí púpọ̀ jù nílẹ̀ ẹ̀kọ́ gíga àwọn ọmọ tó fẹ́ tó ń kàwé mẹ́fà wọ́n sọ fún ọ. àwọn ọmọ ẹ̀mí tiẹ̀ sírì máa wúwo pé fún ọ máa mú wá. ẹ máa pè ní rẹ̀ lọ́wọ́ ìrẹ̀ lọ́wọ́ àbí ìjẹníyà ìkóṣù tábàní. a sì wò pé kíní yìí pamọ́ ó ti àti wá fẹ́ dẹ̀sìn báyìí. àjọ́jú bá àwùjọ táwa lọ bára wa yà àwùjọ tó burú gbà ni ọba wa ni. tó di pé di ti legalize pé nǹkan gidi ni. fáwọn òbí yẹn ni àfihàn yìí lọ́wọ́ láti sọ sẹ́ fún ọmọ jẹ́ sírì ọmọ tún dẹ́sẹ̀ sírì kódà wọ́n tún máa ṣépè ní ẹ̀sán hall báyìí pé ìwọ tó bá pọ̀ kò ní dáfẹ́ tó bá lòun lè kọ́ torí òun la ilaha illallah wọ́n á máa sẹ́bi three thousand five thousand wọ́n àwọn ẹlẹ́wọ̀n á ṣépè pé àbí pọ̀ fẹ́ dá báwọn ti ní burúkú yìí ni sọ̀rọ̀ kí wọ́n ti gbé kíní ìdè láti gbà yìí wọ́n lè máa retí kí wọ́n gbé dé láàrin wákàtí méjì wallahi ìyẹn ń tẹ̀lé gbogbo ohun tí yẹn bá rí kójọ pẹ̀lú sàtìkẹ́ èsì yẹn lè yẹn kọ́ yẹn jẹ haram ni iná lè yẹn jẹ sínú ọ̀dẹ̀ tí tọ́lọ́wọ́ fi yọ nǹkan yẹn ló yẹn ju iná lọ. aburú gbáà ni gbogbo wa ta yẹn sí ọ̀pọ̀lọpọ̀ wa mi náà jókòó ẹ̀sámù náà mo jókòó ẹ̀rí dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíì ó gbé kalẹ̀ kọ́dà tí wọ́n bá rí tẹ́nìkan lé wọ́n ní àfa àbọ̀rọ̀ bá kọ́kọ́ tẹ́ kọ́kọ́ wá nì ẹ̀kẹfà tẹ́mi ń tẹ́ nì ìyá àjẹtò wọ́n bàjẹ́ síbẹ̀ yẹn sì é ti máa dá tó bá gba sàtúkẹ́tì wáyé kì í pé wọ́n lọ bá tí ó ti wọ́n sàtú ó ti wà lójẹ́ nà nìyẹn torí bẹ́ẹ̀ lọ àyè náà tún ti rí gíṣù yẹn tó lágbára ń sì kọ̀rọ̀ bí òkùnkùn oníkùnkùn nínú máa ọwọ́ abẹ́ lọ kọ́ mi ìtọ́jẹ́ tiẹ̀ kó já sí gbòdò rẹ̀ lọ́ọ́ máa gbé káàkiri nígbà èmi kọ́ jókè ní àná iṣẹ́ tí mo mọ̀ mọ́ báàsì wọ́n ní àbá yìí lágídí kọ́ agídígbò ẹ̀sìn mi mi ń sẹ́ni tó lẹ̀ ní ìsàdíkèsì yìí kó tó di pé máa rí diwọ̀ tí mo gba gbogbo ẹ̀rẹ́ ṣe iṣẹ́ tá a gbé dání gba kí n máa kiri káàkiri lọ́gbẹ́ sọnù kò yá dànù kọ́ ọ̀sẹ̀ gba sàdíkèsì mi nínú ọ̀dẹ̀ tó burú ló fi jẹ́ pé gbogbo wọn tí wọ́n ń dé kò wọ́n rí dáadáa sí torí mọ̀ ni àlẹ́ bàtìl fọwọ́ bàtìl ìmùtá bá mọ lórí ìbàjẹ́ ìbàjẹ́ náà ni ó jẹ náà wọ́n ní ẹrù ẹ̀wọ́ olókìlẹ̀ ẹ̀wọ́ kí rẹ̀ ni wọ́n ní kéèyàn bá fi kéta ní ọkà kí ni ó ti yóò rú bẹ́ẹ̀ ni náà so nípa bẹ́ẹ̀ inú àwọn àyè tó wá jù ú òun náà ni mi ìdánù sàkọ́ àwọn ń tàbí lè jókòó lé òní kẹ́kẹ́ wọ́n lè sáàdì kílẹ̀ wá bí báyìí fún ẹ̀kẹ́ wà ní kí wọ́n wá mú bá ilé mo ní à ah, àwọn òdùbìlà. ìgbò tó ń bi àwọn ọ̀sẹ̀ yòókù ni ó lè yìí ti mọ̀ mọ̀ nígbà bá kí mẹ́ẹ̀ dé nǹkan tọwọ́ tèmi yẹn. ọ̀pọ̀lọpọ̀ sàdíkètì báwọn yẹn ti ń rú kí ní sin nìyẹn. ẹ̀rí ìsìn yẹn tó wá kọ́ ní òṣèlú pàápàá jùlọ democracy wọ́n láwọn ra àfáà ti ń ṣe nínú òṣèlú táwọn ọ̀sẹ̀ mi ní ẹ bá gbọ́ pàdé amó òṣèlú ní jàmbá tẹ́lẹ̀ kí ló ń ṣe yín lè mọ̀ nígbà tá a kìlọ̀ fún yíǹjẹ lórí pé ẹni tó bá fẹ́ sọ ẹ̀sìn ẹ̀ tó fẹ́ sọmọ lọ́àbí ẹ̀ kò ní ìdí kọ́ lọ́jọ́ yóò ṣèlú pàápàá jùlọ òṣèlú aburú tẹ̀ ń pè ní democracy dẹ́dẹ́ ní kó o ṣe jàmbá dẹ́dẹ́ ní kó parọ́ bíbẹ̀ ẹ̀kọ́ ajá tí kò ti kó ní síyáṣà democracy nìyẹn ẹ̀rí kí sùn tún pọ̀ ní eléyàn jàmbá tún pọ̀ nínú kátàkárà nílé àti níta ẹ̀rí tí wọ́n bá tẹ̀ ṣe fóònù kẹjáde nísì tí wọ́n bá tún padà sí báyìí lọ eléyìí atẹ́ fóònù tàkọ́kọ́ nì gbogbo àwọn eléyìí náà gíṣù ni o gíṣù sí ọwọ́ lábẹ́lé àti lókèrè tí wọ́n bá sun búrẹ́dì míì fún yẹn báyìí yóò wù fùfù báyìí onísìn kẹ̀kẹ́ bẹ̀ wà láyé gíṣù ni gbogbo owó tí yẹn bá kó jọ ńbẹ ńjọ́ tọ́lọ́wọ́ ọba dé báyẹn báyìí èèyàn fẹ́ lè máa wò pé kí ni wàá wá ṣe àwa alájẹkẹ rẹ júmọ́ وقعوا إليه كأصور أقول قولي هذا أستكر الله لي ولكم ولسان المسلمين في مشارك الأدو مغاربها استكروا وأتوب إليه إنه الغفور الرحيم الحمد لله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 èèwọ̀ ni o ó sì ní àwọn ọ̀bàjẹ́ tó pọ̀ nínú nínú àwọn ọ̀bàjẹ́ tí ń bẹ mẹ́ òun ni ipá nẹ́bí sallallahu alaihi wasallam sọ pé òun ọ̀mẹ́ ni tí bá ń hùwà yìí òun ọ̀mọ́ rí pẹ̀lú ọ̀rọ̀ tá a fi pinlẹ̀ ìbánisọ̀rọ̀ wa lẹ́nu tó jíjẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé man ghashana falaysa minna kí ẹni yóò tó bá jàǹbá wa ìsara wa ìyẹn ni pé kò sí lórí ìlànà ìsìláàmù ìlànà ẹ̀mí nílọ́ọ̀tọ̀ yẹn àti ìfẹ́ tó bá ṣerú jàmbá yìí zọ́ọ́lìmù lìnàfẹ́ ìbàjẹ́ kejì nìyẹn gbogbo rẹ̀ sí ni torí ńgbà tí ya ẹ̀sẹ̀ ohun tó ṣe yẹn ó bá dé báyìí ọrùn ẹ̀ lọ́wọ́ wa iná náà sì ní gẹ́gẹ́ bá ti sọ yẹn bákan náà inú bàjẹ́ òun ni pé ohun tí yẹn bá kójọ pẹ̀lú gíṣù yẹn ló jẹ́ kí n máa tẹnu mọ́ pé wáyé pé wíwẹ̀rí lọ gbà lọ́nà èrú bẹ́ẹ̀ dé ṣe wọ́n ló tó sì ti gbọ́ wá àtìlẹ́yìn lọ́ọ̀yà dànù ọlọ́sẹ̀ mi kásìbù muharram ìkó nǹkan ju ìwọlé o ìkarùn àbí ìkẹrin òun ni wípé gíṣù yìí gólùmù lè nà ìsàbòsí fáwọn èèyàn ni àwọn ẹlòmíì tó yẹ kí wọ́n lẹ́tọ̀ọ́ sí nǹkan táwọn bá ti dáadáa wọ́n á bọ́ sọ́wọ́ ọtẹ pẹ̀lú ọ̀nà ìjàmbá ó sì tún jẹ́ ìjẹ́ àwọn èèyàn lọ́dẹ̀ sí ọ̀tọ̀ ẹ̀wà rẹ̀ ti bá ń ṣe jàmbá yìí tí wọ́n ti mọ̀ ọ́ ìdè yóò jí tèèyàn lẹ́ẹ̀ni sẹ́mọ̀ pé náà lọ́fà láàfin lè dọ́jà wa tí wọ́n sọ wípé ten ní kára ní ten ń bò ṣe pé jàmbá tà fún jàmbá rà náà gbogbo wa òun náà wàá gbé látòrí fifty naira á sì padà rajà yẹn ní ten wọ́n bá ní ọ̀gá ọ̀hún tí ó ti ti kù yóò ti ti kíní yẹn kù fifteen naira ni ó pè ṣùgbọ́n ten naira ni yẹn ọba ń bẹ̀ ten naira lára tó o bá ti mọ ọmọ yẹn iye ọba wa yí padà lọ́la ẹ ọ̀fẹ́ ni tó jalè lánàá ni ọwọ́ àdùn ni ọjà sọ ààrẹ búra kí láà pè yá ni pò aṣọ olè náà fi pé ó tún fẹ́ jí ìnìgbé ni ṣùgbọ́n kò jalè ni mọ́ o ẹni tí bá ń ṣerú jàmbá báyìí tá a bá ti mọ̀ ọ́ mọ̀ ọ́ yẹn kó tó ìtìmọ́ àrùhù bẹ́ẹ̀ nà náà àwọn èèyàn tiẹ̀ ní tààtì mọ́ láwùjọ ẹ wà wọlé kó ni. ẹ̀yin na wò ṣé bó bá sì nìkan ní bẹ́ẹ̀ sẹ́yìn ó ti yẹ káwọn tí wọ́n kọ́lé epo kí wọ́n tiẹ̀ tijú díẹ̀ kàmá fi léèrè ẹ bá wa sọ sórí ẹ làwọn sáka kẹ wọ́n jẹ́ kó wà ti jí díẹ̀ fún mẹ ẹ nígbà tẹ́ ikọ pawọ́ kò péye kẹ kí ló kẹ́ wá pẹ̀lú gbogbo kò sígbà yóò tó máa lépo ni gbogbo àwọn yòókù yóò pa ni kí ló dé. ẹ̀rí èyí á jábọ́ lójú àwọn ìyàwó yòó tiẹ̀ ní káyọ̀sí rárá bí tún kọ́ mọ́ kódà tí padà yí padà wọ́n sì máa fojú yẹn wọ́n fi wò yẹn. nínú àwọn okùnfà tọ́jẹ́ kí jàǹbá yìí kọ́ńtẹ̀ jọ òun náà ní ìnífẹ̀ ayé àwọn yẹn fẹ́ràn ayé wọn ò sì mọ̀ báyé yìí irú ìgbádùn yóò dé lè rí díẹ̀ náà nínú púpọ̀ tí ń nínú àwọn ń fà òun náà ní ojú kòkòrò ẹ máa wọ ọ̀pọ̀lọpọ̀ wọn o kó o lè jẹba sun o ẹdẹ sì ń kówó ìjọ tí wọn bá ra ó tó ti parí ọmọ ìyá mi tó lè mu bíi mẹta àbí mẹ́rin lẹ́ẹ̀kan náà ò lè mu ọ tóyin ronú tówó yìí kí o jẹ oúnjẹ wọn ojú kòkòrò ó wọn bákan náà nínú nǹkan tó ń

àwa táwọn wọ àgbàdo àbáwa táwọn wọ káàbàbà àbáwa táwọn wọ ẹta ata àbáwa táwọn wọ tọkí àbáwa táwọn wọ láìlọ́ọ̀dù àtàwọn tó ṣe fún àwọn epo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan táwọn èèyàn máa wọ̀ lọ ọlọ́wọ́ bá èèwọ̀ ni òsùn ọkùn gíṣù nínú òsùn wọ̀ bóyá àbóṣùn èyí tó ní ni ọlọ́wọ́ bá níbẹ̀rẹ̀ sọ́tò lùkọ́ fífi ọlọ́run ni wáyé lùlílù tó fífi òótọ́ olóòlẹ̀ jahannam kọ́ máa jẹ́ ti àwọn tí wọ́n ń di oṣù ọ̀gbìn. àwọn owó ni o alladhina ìdàkítàdù àlànàṣì ẹ̀sà òkúrùn. táwọn bá fẹ́ lọ wọ lọ́dọ̀ àwọn èèyàn kódà wọ́n wọ̀ bí òkè wọ́n ìdàkálò àwùgbàsánù mi yóò sírú wọn ó dìbò ọlọ́wọ́ wa ni aláyọ̀dọ́ lóbulẹ̀ ìka anáhùn mọ̀tọ̀ọ̀dọ́ fáwọn yẹn ò lérò bá gbá wọn dìde nìyí yọ̀ọ́ mi náà bí ní ọjọ́ tó tóbi pẹ̀lú pé yọ̀ọ́ mọ̀ yẹ kú mu náà sùn lè rọ́ọ̀bì ọjọ́ tí gbogbo yẹn máa tí ó jèrè iṣẹ́ rẹ̀ tí ó rojọ́ níwájú ọlọ́wọ́ ọba yìí. èèwọ̀ níìsì nípa jíjẹ dúkìá àwọn èèyàn lọ́dẹ tí ọ̀tọ́ pẹ̀lú ká si ṣe jàmbá èèyàn nínú kátàkárà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nísọ́tún nìṣà àyà ya nine ọlọ́ni ya ayyuhal ladhina amanu onígbàgbọ́ òdodo la ta'kulu amwalakum bainakum bil batil. ẹ má jẹ dúkìá yín láàrin ara yín lọ́dẹ ìbàjẹ́ o à ń tọrọ ọ̀gbìn mi nkù àyàfi sinu bá dé òwò sínú kálukú yìí jọ dùn sí ọ̀sàlàyé fẹ́ máa ń búra nítorí kó fi lè jàǹbá èèyàn one thousand wa àwa ni ọ̀jẹ̀ kankan bẹ̀ pẹ̀lú kínní pinnu ẹnìyẹn ní naira yìí o bíi èrè kò sí ìwọ mẹ ṣùgbọ́n kéèyàn tí ì yẹ kò fi jẹ owó àwọn èèyàn lọ́dẹ̀ ìtọ́ lọ́dẹ̀ tí ọ̀tọ́ ìwọ o bákan náà àníkìsù pẹ̀lú kéèyàn bá kéèyàn jẹ́ ọba lọ wí àìdá nípa rẹ̀ kìsù lòun náà kéèyàn bá kéèyàn jẹ́ ọlọ́run fún ilé wọ̀ ọlọ́run ni walladhina yu'dhuna al-mu'minina wal-mu'minati bighayri maktasabu àwọn ẹni tí wọ́n ń kó sùn tábàwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin ewu tí wò ṣe wọ́n sọ pé wọ́n ṣe fọkàndì tábàlì òbòmùtánà àwọn ènìyàn wọ́n ti dáadáa parọ́ wà ìsìmọ̀ mòmìnà àtẹ̀sẹ̀ tó fojú hàn ẹ̀rí fún àdébí sọlọ lọ́wọ́ àṣọlọ́ ọ̀sán fáwọn sọ̀hábà jọ̀gàn ìgbésẹ̀ ẹ̀mọ́ tí wọ́n ń pè lọ́rọ̀ ẹ̀yìn òjijì ọlọ́run ti sẹ́rí ọ̀rẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn òun ni dìkìrú ka àkàkà ìmọ̀ yẹ̀kìrọ̀ kọ́ ọ máa dákọ̀ ọmọ ọ̀yá rẹ sí ohun tí ò nífẹ̀ẹ́ sí wọ́n ní wàá rí pé nìyẹn ṣe ń kọ́ títí ọlọ́run ní lọ́ọ́ bá ṣe ọ̀sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn náà nìyẹn tí ọba wá ṣe ọkọ̀dé bàtà ó ti parọ́ mọ́ nìyẹn gíṣù òun ni kéèyàn dáadáa parọ́ mọ́ yẹn kó fi ba tèèyàn jẹ́ kéèyàn fi má níyìn láwùjọ mọ́ ìwọlé lẹ́yìn náà nínú ọ̀rọ̀ tó àlẹ́ ìwọ lọ́jẹ́ gbọ́dọ̀ fi yẹn ta kókó àyè kan ni ọ̀wá jàǹbá àwọn dúkìá àwọn èèyàn ọ̀dọ̀ rẹ ni wọ́n ń kó sí wọ́n fi ẹ a máa lọ gbogbo ìhun tó bá ti di à ń ẹ rí i pa nẹ́bí sallallahu alaihi wasallam hadithi abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma ó ní kullukum ra'in wa kullukum mas'ulun gbogbo ilé afúnṣọ táàsì bí ilé rẹ̀ fóònù ole sọ ọ sí tẹ́ẹ̀rẹ́ aláre ni òun yẹn ti di nìyẹn ẹ̀rí wa ṣì ti àwọn èèyàn àyà ìbárí ọlọ́run ní ìwọ ni o ọlọ́run ní wọn náà tahsabanna Allaha ghafilan amma ya'malu zalimun eré anẹ́bí kí báyìí lérò ipa ọlọ́run ọba gbàgbéra nípa àwọn alábòsí sí o ń tó ń ti tó ń ṣe jàmbá fáwọn إنما يؤخرهم ليوم تسخط فيه الأبصار ọlọ́run kẹ́ fún ọ nílọ lára ẹnì kí wọn tó máa ń kó báwọn èèyàn sí nìyẹn gbé ah ọlọ́run tó ti ayẹ kó ti mú lágbájá kú òní bí ṣe ń ba gbogbo ẹ̀jẹ̀ tó yìí bẹ́ẹ̀ ni ìṣesí ọlọ́run ọba nìyẹn ọlọ́run ọba kẹ́ ń ṣe ìlọ́ra fún ọ lèyẹ́wò mi ń tẹ́síkàsù sí ìhìl ẹ̀bẹ̀sọ̀ títí dijọ́ tójú máa yọ sọ̀ọ̀lọ̀ ojú ọ̀yọ̀ sọ̀ọ̀lọ̀ mọ́ wọn lágbárí mọ̀tìrín tí wọ́n máa yára wọ́n tara sàṣà láti inú sàárè fún gbèǹde mọ̀kìnrin ròó sí him wọ́n kẹrẹ̀ ju sókè náà ni láàyè rẹ̀ tẹ́tù ilé yìí sọ̀rọ̀ fòrò ojú wo òbí ẹ̀ ní ẹ̀rọ ìbẹ̀rù yọ lágbára wọ́n àpò ìdásọ̀ hàwá ọkàn wọn bí afẹ́fẹ́ lọ́kàn wọn ó sì máa ṣe káàkiri nípa ìpayọ̀ ọjọ́ yẹn ọlọ́wọ́n bá ní ilẹ̀ lẹ́bí ní ẹ̀mọ́nù àfàwọn onígbàgbọ́ òdòdó lóko wàá mílò sọ́ọ́lì hàtì

pẹ̀lú àwọn onírẹ̀rẹ̀ nǹkan tí ń bẹ lábẹ́rẹ̀ jàǹbá ń lo kátàkárà jàǹbá lórí ipá ń wá ìwé ẹ̀rí jàǹbá lórí ipá ń wọ́n sùn ọ̀ jàǹbá níbi ìmáa darí àlámọ̀rí kan àbí ìmáa darí àlámọ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. àbí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala allahumma harrim ilayna al-ghisha bi'anwa'ihi wa aslihna wa aslih qadatana ya rabbal àbí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gbogbo ohun tí ń jẹ́ kí sùn pẹ̀lú rẹ̀ tó kó sí ọlọ́run dákun já lè fáàtì o ọlọ́run dákun ṣàtúnṣe wa ọlọ́run ṣàtúnṣe àwọn ẹni tí wọ́n ń darí wa ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ láwọn ọ̀dùn wa gbogbo ní nàìjíríà o ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ ní gbogbo àwọn ààyè tí ń bẹ nàìjíríà o ọlọ́run dákun là wá o sì sọ wa nínú gbogbo àwọn ìpayín kékeré yìí tí wáyé láwùjọ káàkiri àwọn tí ò gbádùn ní ọlọ́run dákun já gbádùn ìkàlálàáfíà ọlọ́run wá jẹ́ ká pẹ́ lórí ìtẹ̀lé rẹ̀